tàbá ni ní sẹ́rú. ó yẹ ká fi tọmọ jẹ. ìgbàlà rẹ mà ni mo fẹ́. kọ́ríbù ọ̀rẹ́. ògo rẹ ni mò ń wá o. ìgbàlà rẹ mà ni mo fẹ́. mò ń wá o. ìgbàlà rẹ ti kì í kú mi bàbá sóhun ló àtúnṣe ni kò jẹ́ kí rírè mi gbà. amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ẹ mọ̀ bá ṣe ń ṣe ní ojoojúmọ́ ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ ń pé tó bá jẹ́ ń pa ẹ ká ṣe pé ìgbáládùn ẹ lórí amóhùnmáwòrán àwa la ní kò ń ṣe pé wọ́n ń sọ lọ sọ́bọ̀ ọlọ́run fún wa ṣe ni àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ fèní pé a tún wà láyé àwa láàyè. ẹ ṣe rí báyìí rí i pé àgbàlá la wà báyìí Eh, àgbàlá làwà eh, ilé ọba làwà báyìí eh, ó lè má jọ ọba ń gbé lọ́ba aládé tẹ̀yìn rò àmọ́ tó bá ń sọ nípa ọba eléré níbẹ̀ làwà báyìí nílùú kòòdù làwà báyìí lọ́dọ̀ bàbá wa hmm, ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ mọ̀ bí ẹni mowó àìmọ̀ ẹ̀yin ọmọdé tó yẹ kí bóyá ó kù díẹ̀ ká ẹ wá mi kan kẹ ẹ jókòó torí pé <laughs> ẹ gbádùn ara yín gidi gan ẹ máa ń gbọ́ màkósà màkósà màkó ṣe màkósà àwílò hmm, màkósà tán ó ti ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ tó wá gbọ́ jújú mà ẹ wọ́n ní ẹjọ́ jújú ẹjọ́ ẹ <laughs> wa Alhaji Yekin ọmọ ajé ìgbé. Eh, ẹ má ti confuse ẹ eh, ọ̀dọ̀ bàbá professor YK Ajao Baba. o. ṣé o atọ́kùn ètò. ṣé dada lábá yín sà. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ojú yín dán mọ́rán síbẹ̀ náà sà. tó àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. ẹ eh, bàbá ẹ bá ń kẹ́wọ̀n ara lé. ẹ hmm. gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ mo kí yín pátápátá látòkè délẹ̀ àti òkè òkun. Okay, àti gbogbo áfíríkà àti nàìjíríà pátápátá mo kí yín àsòrèrè. àbẹ bá mi fún ọ lóhùn yẹn díẹ̀ ká fi ká fi ká fi wẹkàn wọn pé bàbá wà ń bẹ. akọrin títí akọrin tó mọ́gbọ́n wá apèdè títí akọ pépé rèmpé tásìkò yíga jùjú máa kó sani ẹjọ́ máa kó sa jújú máa kó sa o. ẹjọ́ máa kó sa jújú máa kó sa. bàbá ẹ má yẹ kó tún pọ̀ jù ẹ ti rí i pé bàbá wà ń bẹ̀ bàbá dán síbẹ̀ náà dúpẹ́ lọ́lọ́run kò ní bàjẹ́ fún yín bàbá ọpọlọ yóò ní dáhẹ́ ní kú báyìí o ẹ sì pẹ́ lágbára ọlọ́run. bàbá ẹ ká tètè mú torí lórí amóhùnmáwòrán tiwa ń bì ètò tá à ń ṣe ètò àgbààgbà nísà torí pé àwọn àgbààgbà eléré tí wọ́n ti ṣe iṣẹ́ Eh, tí wọ́n ti ṣe dé ibi tó ń ṣe dé àwọn òwò afẹ́kọ́ yẹ kó bóyá tó bá di pé yẹn olódì yín la máa di pé ń hàn fẹ́ ní ìtẹ̀wà láyé tẹ̀wà láàyè àfẹ́ wa bá yín ká kọ́gbọ́n lọ́nà yín àwọn ọ̀dọ́ náà tó jẹ́ pé wọ́n ń gbọ́n yín bọ̀ tí wọ́n á lè fara balẹ̀ wọ́n á lè kó gbẹ̀dẹ̀ ẹ ṣe sà. bàbá mo sàn kọ́lẹ̀ kan pé Alhaji Yekini ajé ìgbé èèyàn máa wò pé kò wá yé wa àmọ́ Professor YK Àjàó ajé ìgbé lórúkọ bàbá yín sà tó wáyé pé bọ̀ fẹ́ YK Àjàó ẹ bá yọ̀nà náà bẹ̀ ẹ bá ló ṣe jẹ́ torúkọ yẹn jẹ́ bẹ́sà. sẹ́rí hmm, bàbá bàbá mi ló ń jẹ́ ajé ìgbé òrì sẹ́rí bàbá mi gan ni ń jẹ́ Ibrahim Oyetoro ajé ìgbé ṣùgbọ́n nígbà tí àwa fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ music ní 1960 ni mo ti bẹ̀rẹ̀ o. 1960. bẹ́ẹ̀ni 1962 gan ni mo ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọ̀gá eléré káàkiri ní. Ni Ìsẹ́yìn ní Ọ̀yọ́ state wa lóhùn a máa ń ṣeré yẹn but bàbá mi ò wọn ò mọ̀ pé iṣẹ́ tí mo lè ṣe là ni ìgbà yẹn mo máa ń tẹ̀lé àwọn eléré ni ṣùgbọ́n nígbà tó di àsìkò kan tó ń di bí nineteen seventy seventy one mo decide pé mo fẹ́ mú kínní gẹ́gẹ́ lójú iṣẹ́ mo wá fẹ́ kó nísẹ̀yìn bàbá mi wá ní kí ni mo fẹ́ ṣe ńlá mo ní à èmi fẹ́ play music ni o àwọn táwa máa ń rí nígbà yẹn tó jẹ́ pé ó jẹ́ kínní àwọn tó pọwọ́ lé wọn àwọn ẹni àkọ́kọ́ ní 1960 yẹn àwọn làwọn bàbá wa Chief Ike Dairo kọlọ́mbà àfọ̀rùn kẹwọn àwọn gan ló ló jẹ́ kí èmi rò pé music mo fẹ́ ṣe nígbà tó wá di àsìkò tí àwọn ọ̀gá wa eh, chief commander Ebenezer Obey tí wọ́n tó jáde àtàwọn ọ̀gá wa King Sunny Adé mo wá decide pé ah èèyàn lè jókòó ní local area yìí kéèyàn ó make ẹ̀ mo sá sọ fún bàbá mi pé mo fẹ́ lọ sí Èkó láti máa lọ play music wọn ò gbà mo kọ́kọ́ sá lọ Ìbàdàn lọ́dọ̀ ọ̀gá wa kan Ṣọlá West. Solar West yẹn Ìbàdàn ni wọ́n wà mo sá lọ bẹ̀ but bàbá mi ọ̀nà ọjọ́ ní jùjú jùjú ni wọ́n bàbá mi padà wá síbàdàn wọ́n wá mú mi hmm. mo tún gbéra mo tún lọ Èkó mo tún sáwó Èkó bàbá mi tún padà wá Èkó. báwo ló ṣe mọ ibi tẹ wà dáàdì. káàkan ní Nàìjíríà ń gbà yẹn ṣé wàá rí ìgbà tí bàbá mi wá máa mú mi kúrò ní Èkó yẹn kíní kan wá fọ́ nìyẹn ayé ìgbà yẹn ni bàbá Haruna ṣe rẹ́kọ̀dù kan pé ọmọ tí o bá kàwé lọ́jọ́ iwájú wàhálà á pọ̀ jù experience ò ní fún ẹgbẹ́ ẹ̀ ni ó máa sìn ṣàṣà ni ó máa ṣe dọjọ́ alẹ́ ẹni bímọ tó kọ níwé sórí ire okùn ọ̀la tí kì í jálòpọ̀ rà dọjọ́ alẹ́ fún bàbá mi fẹ́ kí n kàwé gan so ibi tí bàbá mi tó wá wá lẹ́kọ̀ọ́ kí bàbá mi tó dẹ́kọ̀ọ́ kí wọ́n bàbá mi tó wá mi wá yẹn ló fi jẹ́ pé anywhere tí n bá dúró sí báyìí tí wọ́n bá play record record bàbá Arúnà Ṣọlá ni wọ́n play òun ní sound box ma ṣé wọ bàbá yìí rí mi sí record yìí ni èmi tí ń sá kiri. sàn bá yín lọ sá. kíní yẹn record dance and touch me mo ti á decide pé anytime tí bàbá mi bá ti tí mo bá tọ́ bá ti tún wá mi wá ní rẹ́kọ́ọ̀dù tí mò ń gbọ́ yìí ó ní láti jẹ́ pé òun ló fẹ́ tọ́ mi sọ́nà bàbá mi wá wá mi wá mo ti wà lọ́dọ̀ ọmọ ọ̀dọ́ ń gbà yẹn lọ́dọ̀ mánu ibo kan báyìí ìyá jẹ gan lọ́dọ̀ ẹ̀ kìí ṣe ibo nílùú o ọmọ ọ̀dọ́ ni o bí bàbá mi ṣe wá wá mi dé bàbá mi wá wò mí báyìí wọ́n ní à wọ́n ọmọ yìí tó wọ ọmọ odidi ọmọ baálẹ̀ nítorí ìtọ́lọ́hún ẹ̀fọn ti jẹ mí bí jàtijàti bí bàbá mi ṣe sọ yìí pé yẹ̀kí ni báwo ni mo ní iléyà mo ní ìlọ parí ìwé mi tó kàn bí mo ti padà sí Ìṣẹ́yìn nìyẹn tí mo lọ parí modern school tí mo tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí n tó sáwé kò síbẹ̀síbẹ̀ náà mi ò parí modern school yẹn sáà pé ọdún mẹ́ta la máa ń lò ní modern school gbà yẹn mo ṣàkà ọdún méjì ni mo fi tún wá padà wá sí kò finally. adébọlẹ ti kọ́ṣẹ́ tailor ó náà kọ́ kọ́ṣẹ́ tailor. ẹ mo kọ́ iṣẹ́ tailor even mo kọ́ àwọn quack nurse yẹn so bàbá ọ̀gá mi ń jẹ́ bọ́láhàn tó wà ní ọ́ndà Dr. Akérèlé. níbo nìyẹn. nísẹ̀yìn náà ọ̀gá tó kọ́ mi níṣẹ́ gan níṣẹ́ tailor ń jẹ́ Mr. G.S. Alao. Mm. so kíní yẹn wá ń dùn bàbá mi pé inú iṣẹ́ méjèèjì yẹn táwọn fẹ́ kí n ṣe mi ò ṣe ó wá jẹ́ music mo fẹ́ ṣe bàbá mi wá ní tí mo bá lè fi orúkọ òun sí orú sínú music mo fẹ́ ṣe òun ni kò ní pè mí. Hmm nígbà yẹn gbọ́dọ̀ lórúkọ wọn sórúkọ tẹ́fẹ́ fi ṣe music ẹ̀. àti n bá ra aeroplane n bá gbé dé ọjà kan bẹ nílùú à ń pè ní ọjà yàrá n bá gbé dé tí n bá páàkì ní àwọn òní wọ̀ mìíràn dà. àbúrò bàbá mi ó wá jẹ́ baálẹ̀ àdúgbò yẹn àbúrò bàbá mi yẹn ni wọ́n sọ fún bàbá mi pé ṣé ọmọ ṣiṣẹ́ olówó là àìpé ọmọ ṣiṣẹ́ tó ṣe là ṣé wo gan sọ ọ̀sẹ̀ bàbá àwọn rí tọ́ bá ṣe bàbá àwọn rí torí bàbá kan náà lọ́jọ́ bí gbogbo wọn pé ìwọ yẹ̀kínní níjọ́ ta bí ọjọ́ mẹ́jọ àkọ́ jáde ní ọmọ ọjọ́ mẹ́jọ ní orúkọ mùsùlùmí tí jẹ́ yẹ̀kínní tọ́ bá ti dẹ́kọ̀ orúkọ ni kò fi sọ báńdì ẹ̀ tó ńgbà tèmi náà dẹ́kọ̀ọ́ tẹ̀wọ̀n pé o lè délùú kọ́ wọ̀lú bámu mo dọ́dọ̀ àwọn ọ̀gá eléré tó pọ̀ ọ̀gá mi èyí sàbíọ́dún ọmọ jẹ̀bú mo bá ṣeré rí captain arade ọmọ ìbàdàn mo bá ṣeré rí captain olówu ọmọ ọmọ ìbàdàn náà làwọn náà mo bá wọn náà ṣeré rí dẹjọ́ ọ̀fọ̀ ọ̀yọ́ nígbà tí ẹ ti pé ìlú Ọ̀yọ́ gan ni wọ́n ti bí àwọn yẹn mo bá àwọn yẹn náà ṣe rere kó tó wá di pé ó wá di 1973 àwọn kan wá ń wá ẹni tó lè máa lédi báǹdì táwọn dálẹ̀ bàbá wa Mr. Baruwa Las Palma àwọn olówó wọn ra instrument ṣùgbọ́n wọn ò lè kọrin so wọ́n wá ní kí wọ́n lọ wá ọmọ tí ó lè máa lédi báǹdì yìí wá èmi ni wọ́n wá pè wọ́n wá pè mí lọ́dún lẹ́kọ̀ọ́ ńgbà yẹn bẹ́ẹ̀ ni lẹ́kọ̀ọ́ luther ni mò ń gbé ńgbà yẹn ní luther street lọ́dọ̀ bàbá bàbá mi tó ní ilé ẹ̀rọ bẹ̀ bẹ́ẹ̀ ni mò ń gbé ni wọ́n wá pè mí làwọn á music yẹn àti ń ṣeré yẹn lọ àti ń ṣeré yẹn lọ ọlọ́run dẹ̀ ti ń gbàdúrà wa ṣe mọ̀ pé oníkálukú náà máa wá kíyọ̀ ọdún tòun bí ẹnìkan ṣe tún lọ mú bánidà míì wá nìyẹn pé eléyìí tún pọwọ́ lé Sànní Adé which is improper Peter ṣẹ̀dẹ̀ mọ̀ pé téèyàn bá mọ ọmọdé èèyàn mọ̀ pé gìtá ń bẹ lọ́wọ́ ẹ̀ nígbà tó dé a máa ń ṣe bí competition nígbà yẹn tó dé tó gba gìtá lọ́wọ́ mi mi náà mọ̀ pé ìpá ìṣe fún ọmọ kékeré tó bá ta gìtá pẹ̀lú baby crying báyìí ah, wọn ò tiẹ̀ sọ fáwa náà ta fi kẹ́rù wa ta fi ń lọlé pé òde ọ̀dà eégún má jò wọ́n wọ́n ńgbà tá a ṣe tán báyìí tí wọ́n ní pé ẹ̀ ń pọ̀ pípa tá a ṣe tán tó ní tó ń pẹ́ ọ̀gá kejì nìdá wọ́n lọ ń béèrè pé à. Ah, wọ́n ti palẹ̀ ara wọn mọ́ wọ́n ti lọ tí nǹkan ọba ti tásìkò lọ́dọ̀ ọlọ́run ó máa ṣe lásán ni so kọ́lọ́n dákun tó bá rẹwà ń ṣe kọ́lọ́n kó fàyà tì í fún wa hmm. létà àwa náà tún bá ibòmí lọ abọ́sọ́dọ̀ ga wa expensive. so nǹkan tó mú yín kúrò bẹ́ẹ̀ gangan nìyẹn sà. abọ́sọ́dọ̀ ga wa expensive olúbi òun náà tún ra instrument fún wa ẹ máa gbọ́ ẹni tí jẹ́ olúbi o òun náà tún ra instrument fún wa ọ̀gá eléré lòun náà ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ tó fi di pé àwọn èèyàn tó wá mọ̀ wá gan kó tó di pé eh, ọlọ́run ṣàǹṣe orúkọ ń jáde díẹ̀díẹ̀ ìgbà tó wá dìgbà tí mo wá ti dé kọ̀mọ́ndà wa rí mi Ebenezer Obey bọ̀dá mi Láyíwọlá Amọ́jẹ́ láyé amọ́jẹ̀láwẹ́ àwọn ni wọ́n wá lọ bá kọ̀mọ́ndà pé àwọn aláàbúrò kan kójọ kó ràn àbúrò àwọn yẹn lọ́wọ́ fún. adẹ̀jẹ̀ mo fẹ́ ká wá fẹ́ láìdí àyè ẹ̀ yẹn sà káwọn ará lè máa. ẹ ní around nineteen seventy six nìyẹn ni pé kí kọ̀mọ́ndà jọ kó ràn mí lọ́wọ́ orin iṣẹ́ kọ̀mọ́ndà rí mi ká tó ríra wa a fẹ́ play níbì kan ní adẹ́rìn ògúnsọ́yà ní sùúrù lérè tabadẹ̀ ń plé ngbà yẹn téèyàn bá débẹ̀ a bá confuse tí wọ́n bá sọ tó bá kọjá lọ tí òdun àgbo á ní òbí ń plé bẹ́ẹ̀ ni wọ́n máa sọ so wọ́n wá invite bàbá wa MK Abiola sí pati kan ní ọ̀nà ibi tí àwa ti ń plé yẹn bàbá wa ní kí dírábà wọn dúró nígbà tó gbọ́ mísíkì wa. Hmm baba dadi baba Fẹlá ń kọjá lọ eh. ó wá gbọ́ tí sound yẹn ń lọ ó wá ní driver yẹn dúró. kí driver yẹn dúró pé òun ti débi tó ń lọ pé eh, Ebenezer Obey ni wọ́n ní wọ́n ń play níbẹ̀ yẹn o tó wá débẹ̀ báyìí ń gbé tẹ́ ń gbogbo bí tàbí jókòó yìí ó tó wá play ń gbà yẹn lọ́ba bọ́lẹ̀ náà kó tó bọ́lẹ̀ ó ti kọ́kọ́ rẹ driver bọ́lẹ̀ pé kó lọ wo ṣé Obey ti dé Obey ló ń wà ń yẹn driver débẹ̀ ò ní wọn ò bóbi ọmọ kékeré kan lòun bá tó kọlà báyìí ti ń play o hmm. wọn ní kọmẹ̀ntì òun sọ bí bàbá fúnra rẹ̀ ṣe bọ́lẹ̀. mp o bá bọ́lẹ̀ fúnra ẹ̀. fúnra àwọn bọ́lẹ̀. làwọn hmm. bá làwọn náà ti rí wọn nú wá ti dùn music wá ti change. Hmm. wọn bá ní a gbó ní ìwọ ọmọ kékeré yìí ó dẹ̀ tún kọlà <laughs> báwo ló ti wá fi ohun jọ ọ̀rẹ́ wa tó yìí wọ́n bá fún mi ní káàdì wọn níjọ́ náà wọ́n ní kí n wá wo àwọn. ọkọ̀ wọlé bí wọ́n dẹ̀ fún yín káàdì pé àwọn tó ń. ní o lè rí mi níjọ́ Monday o ṣùgbọ́n Tuesday wàá rí mi bí wọ́n ṣe di Tuesday bí mo ṣe lọ bá wọn nìyẹn. láti yẹ sà ẹ ẹ mọ̀ pé ẹ máa Abíọ́lá ẹ máa rí bàbá ń jọyàn yìí kàn ń ṣeré tí yín lọ ni o. ibi tí wọ́n ti pe àwa náà láti ń ṣeré torí wọ́n pè wá ni but ọlọ́run náà tí ó gbé oríire kò wá lè jẹ́ kó gbà. ẹni pé tí nǹkan máa ṣẹlẹ̀ ọlọ́run á jẹ́ kó ṣẹlẹ̀ ṣáàtì ò ní sí wàhálà kankan. àgùdà pákó ni wọ́n ti ń ṣe patí tí bàbá ń lọ lọ́dún yìí àwádé wà ní alonga adéníran ògúnsànyà so bí bàbá ṣe ní kí n wá bá òun lé nìyẹn nígbà tó dijọ́ tóze mo lọ sí kẹjà ní abiola christian ní tóyìn street àyẹ̀dẹ̀ mọ̀ pé ń gbà yẹn látọ̀dọ̀ àwọn custom yẹn lẹ́ẹ̀tì máa kan oko. oko gidi. ah oko pákí tó e dé àtọ́jú bá tẹ̀ dé abúlé ọ̀pẹ bí tẹ bá dé abúlé ọ̀pẹ bí bí ìgbà tí èèyàn ń travel lọ nígbà yẹn ní gbogbo ìgbà yẹn ìgbà yẹn ìkòròdú ròdù yẹn tọkọ̀ kan bá ń bọ̀ ọkọ̀ kan ó dúró fún ni nígbà yẹn. títí débi ọ̀pẹ bí yẹn náà tẹ́ bá fi yà máa Maryland báyìí ilẹ̀ nígbà yẹn kò ṣe kò sí bridge bridge kìíní jẹ́ bẹ́ẹ̀ sẹ́mọ̀ mo bá débẹ̀ mi bàbá bàbá bàbá ní ah mọ́mí ní mọ́mí ní ah ẹ bàbá bàbá yín yẹn alájà Simbi mm, Àtinúkẹ́ ó lè bàbá bàbá yín wọ́n ní wọ́n ti sọ pé màá wá o màmá rẹ̀ nice kí ni kí n wá fún yín jẹ o kí ni kí n fún yín nǹkan kan wọn ni ah mọ́mí ẹ má wọrí wọn ní tí bẹ́ẹ̀ bá bá bàbá yín lé yóò fún yín ní nǹkan jẹ wọn sáà so oúnjẹ fún wa níjọ́ náà wọn ní káwọn ọmọ ọ̀dọ̀ wọn so oúnjẹ fún wa jẹun nígbà tá a jẹun tán owó tí wọ́n fún wa ní ọdún yẹn jẹ́ five hundred naira kọ́ five hundred naira yẹn. dada ọmọ mi lọ fún yín lówó yẹn àwọn fún wa torí five hundred naira tí wọ́n fún wa yẹn hmm. agbára fifty thousand kò sí ohun tó bá ṣe ń gbà yẹn hmm. agbára fifty thousand torí pé tí bá five hundred naira ọ hmm. lọ kò sí tòkunbọ̀ ń gbà yẹn ṣùgbọ́n ọ ni ó sì máa ọ tún gba five hundred ó ti kọ bàbélò táyà mọ́tò táyà mọ́tò ńládẹ́ ni so labá kó ń bẹ́ẹ̀ wọ́n bá jíṣẹ́ wa fún bàbá bàbá bá tún gbìyàn dìde mánéjà àwọn ọgbà yẹn mo ti gbàgbé orúkọ ìbò ní Sùúrùlérè ló ń gbé wọn ní kọ́ máa wá wá kiri bàbá wọn ti àríwá bí mo ṣe mọ Chief MK Abíọ́lá tó yẹ di àsìkò tí Ọlọ́run papòdà fún wọn nìyẹn now àwa fẹ́ lọ sílùú òyìnbó gbogbo àwọn tó ń mú dẹ́n kó seré ọmọ sẹ́yìn ló pọ̀ jù nù gbogbo wọn tẹ́lómi bá lọ tó bá lọ ilé tó lóun lọ dágbére pé a fẹ́ lọ play nílùú òyìnbó wọn ò pè é ìwọ àti talẹ̀ ń lọ wọn ni àwa àti yẹ̀kínì náà ni ọmọ ọba alẹ́ òní yẹn à ìwé mélòó ni wàá kà wọn kàwé ẹlòmíì ò lè fìdí ìgùkọ̀ hónú bọ̀ tó ń torí pé instrument tó ń play ah ọba de gbàgbà gbogbo pé ah kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá lọ bá bàbá mi lé pé ẹ rẹ́mọ̀ a máa ń gbọ́ nǹkan kan bàbá mi lóhùn náà ti ń gbọ́ ṣùgbọ́n òun gbà tí òun ò tí tí òun ò tí sọ fóun ọjọ́ tá a wá sí send off ní màmá kòkó hotel màmá kòkó hotel tí wọ́n ń pè ní bọ̀bọ́ Duarte ní ní Sùúrùlérè bí bàbá mi ṣe wá sí ibẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n wá rí èrò wípé ha èrò yìí pọ̀. ta ló wá wò ń bí. Hmm, wípé wọ́n wá ń sọ pé ah wípé ṣé yẹkínní náà ni wọ́n wá wá àwọn èèyàn tó bá wá jókòó tí wọ́n bá bí bàbá mi ṣe jókòó yẹn àwọn èèyàn tó bá bá bàbá mi wọ́n máa pè ah hey bàbá àjàó fúnra rẹ̀ ló làwọn rí bàbá mi wọ́n fẹ́ máa wá ṣàlàyé fún wọn pé ah èmi ìṣàjàó e anything mo wá ń sọ fún bàbá mi pé ẹ má sọ pé ìṣàjàó mọ́ ẹ̀yin làjàó ni ẹ sáfilẹ̀ bẹ́ẹ̀ gbàtà wa délé gba ẹ̀ mò gbé Mùsùn ní Market Street ní Mùsùn gbàtà wa délé bàbá mi wá ń pè ah ìwé wa ni yẹ̀kínní yẹ̀kínní tí wọ́n ń pè mí pé ah mo ní ẹ̀ mọ̀ pé ìlẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí ló wá mo ní à ah, ńgbà ẹ ti sọ pé kí n má lorúkọ yín wọ́n ní à. Ah, wọn lọ́gbọ́n òun ká tó sùn ní ọjọ́ yẹn torí ayé ìgbà yẹn eré alẹ́ di àárọ̀ ni ká tó sùn bàbá mi ọbẹ̀ ìtago méjìlá ọ̀sán báyìí kí bàbá mi tó jẹun sùn pé ọgbọ́n òun làwọn adà sí mu ní àkọsọ́gbọ́n mọ́ àti jìyà orúkọ yẹn tá a bá ní ká chẹ́ǹjì ẹ̀ kò pọ́sibù mọ́ bàbá mi ní ha ọ̀rọ̀ ọlọ́run lórí báyìí láti gbà yẹn wá ni bàbá mi ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àjò pé kémi náà sá lè méèkì ẹ̀. Hmm. ṣe wá rí i pé <laughs> tabaníkà wá sọ́dọ̀ àgbààgbà kò ń ṣe pé ẹ̀kọ́ ń fẹnu sọ lásán o láti experience o láti go through oríṣiríṣi gẹ́gẹ́ bó ṣe mú bàbá mu láti gbà tó fi yé wa ń pé ibi tó jẹ́ bí ibi tó jẹ́ pé tó bá máa ralẹ̀ àbí nǹkan síbẹ̀ ní ìlú Èkó ń sìn mílíọ̀n mílíọ̀n mílíọ̀n nígbà yẹn gan kò tẹ̀ sọ́nà ń bẹ̀ gan Mm, wọ́n ní gbó gidigidi ẹ ò gbà tó ti mú iṣẹ́ yẹn bọ̀ sixty something or seventy something kó tó bá dé sí òun la fẹ́ pé a gbọ́dọ̀ rí nǹkan dìmú lọ́dọ̀ wọn bàbá ẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n ti ṣe kò ń ṣe nǹkan kékeré láti ẹni bí wọ́n ṣe di pé bóyá olóògbé MKO wọ́n ṣe wọ́n ṣe pàdé àwọn kan ń ṣeré tiwọn lọ náà ni ó di pé wọ́n bá dúró di pọ̀ mọ́ ọ̀rọ̀ di pé wọ́n ń gbowó ńláńlá fún ẹ̀ ó tún kọ̀ọ̀kan bẹ̀ ń pé iṣẹ́ tó bá mọ̀ ṣe máa ṣe. obìnrin ló ń béèrè lọ́wọ́ wa wípé báwo ló ṣe jẹ́ tẹ́lẹ̀ wá ń dùn lójoojúmọ́. torí coking promotion ló ṣe kéde coking promotion ló ṣe kéde àtìgbọ́ ti sàn ní adé agbọ́ntẹ́bí ní sàòde àtìgbọ́ ti sàn ní adé agbọ́ntẹ́bí ní sàòde international musician làwọn àgbà wọ̀nyí jẹ́. international musician. làwọn àgbà wọ̀nyí jẹ́. ta ló yẹ ká gbóyè ìgbà kẹta fún. national juju king lóye yìí o. ta ló yẹ ká gbóyè ìgbà kẹta fún. national juju king lóye yìí o. wọ́n ti gbọ́dọ̀ bọ́lá dé. wọ́n ti gbọ́dọ̀ bọ́lá Àjàó ládé tọ́ sí. Àjàó ládé tọ́ sí. bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń mú wa bọ̀ láti mọ̀ pé ọlọ́lùfẹ́ yàtì máa wọ̀ pé ah olóòótọ́ bá a dúpẹ́ lọ́wọ́ yín bàbájá sáré yà síbẹ̀ ẹ sọ pé ń pa ilé balẹ̀ ilé balẹ̀ ní Ìsẹ̀yìn ká sáré yà síbẹ̀ nítorí àwọn ará Ìsẹ̀yìn náà pọ̀ tó ń wò yín báyìí ká sáré kí wọn kí báwọn nìyẹn ṣe jẹ́ sà ṣé balẹ̀ ibo sáré sáré fún wa ń bẹ̀yẹn sà. Hmm, ọmọ balẹ̀ àdúgbò kan nísẹ̀yìn tí jẹ́ Kòso ni Kòso rèé ó dàbí ẹni pé ìdajì sẹ́yìn ni so agboolé baálẹ̀ yẹn ni wọ́n ti bí èmi tí wọ́n ń pè ní agboolé baálẹ̀ kúnkúnmọ́ọ̀lẹ̀ ò tóbi ṣòkòtò ọ̀lẹ́ ò balẹ̀ aládé kásátì pọ̀lẹ̀ ò lówó lọ́wọ́ tá a bá lówó lọ́wọ́ ohun gbogbo ní máa jẹ́ tẹni hmm, ilé baálẹ̀ kúnkúnmọ́ọ̀lẹ̀ ò tóbi yẹn ibẹ̀ wọ́n ti bí mi. Hmm, ẹ ṣe sá bàbá mo fẹ́ ẹ bá wa sọ̀tàn díẹ̀ nípa jùjú sà mi oríṣiríṣi kan là ń gbọ́ lórúkọ yẹn wọ́n ń ju nǹkan wọ́n ń jù bọ̀ nǹkan nǹkan níyàn kan ló kí lẹ fẹ́ sáré bá a sọ ń pa jùjú music afẹ́gbọ́ látẹ̀nu sà ní ṣókí sà. sẹ́rí ẹ̀mí bí mo ṣe jókòó yìí mo dáyé bá jùjú tí wọ́n ń lù mí mi lè sọ tán jùjú ṣùgbọ́n ohun tí mo lè sọ. So ni pé ńgbà tí bàbá wa Fatai Rolindora tí wọ́n wà níjọ́ kan àjọ jókòó torí grandson grandson ni bàbá máa ń pè mí sẹ́mọ̀ pé ẹni tó jẹ́ bàbá fẹ́mi nínú music jùjú yìí chief commander Ebenezer Obe, bí ọmọ làwọn náà jẹ́ sí Fatai Rolindora. bàbá ṣe jùjú ni bàbá Fatai kan náà àbí high life àbí èwo ń bẹ̀. kò sí èyí tí èkó so wọ́n wá ń sọ̀tàn bí jùjú ṣe wáyé fún wa ń jẹ́ wọn ní àwọ̀ ọmọ èmi torí máa ń béèrè kan pé jùjú torí kò tí ì sùn ti jẹ́ fújì yẹn jùjú highlife wà àpàlà wà sakara wà mambo wà so but ńgbà tí jùjú yẹn tọmọdé wọn ní kíní kan tamborí tó máa ń ṣe báyìí tó ń báyìí chẹkẹchẹkẹ tí wọn máa ń tó báyìí ọba dìgbà kan wọn bá yọ ọ lọ́wọ́ wọn pè wọ máa jù sẹ́yìn pé máa jù sẹ́yìn ju ju ju wọ́n ní ti àwọn fi fọ́ọ̀mù ju ju báwọn ṣe sọ fẹ́mi nìyẹn ẹlòmíì lè mọ̀tàn ẹja wọn lọ ṣùgbọ́n ohun táwọn sọ tèmi sì mọ̀ pé ẹni ńgbà tí ń ṣe láyé ńgbà tí wọ́n ń ṣe ṣé mo lè máa bá jiyàn rẹ̀ so n tó wọ́n ṣe sọ fáwa nìyẹn. bọ̀dádì ṣé difference wà ní high life àti juju ni sà. ẹ high life wà high life music tó tó da gbogbo àgbáyé pọ̀ ni òyìnbó wọ́n play high life Africa wọ́n play high life gbogbo ẹ̀yà ló ń play high life ṣùgbọ́n nílẹ̀ káàárọ̀ ìjíire tiwa jùjú yẹn ló òun ló dì mú òun ló ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tójú bá ti ń là tí gbogbo nǹkan bá ti ń ṣe báyìí ẹ máa rí i pé àwọn nǹkan mi ò tún máa yọ àwọn jùjú náà àwọn náà ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ń my life ibẹ̀ láti jọ ń play sequence ẹ̀ music tó jẹ́ pé gbogbo àwọn music tí commander ń play bí wọ́n ṣe mọ̀ bí wọ́n ṣe mọ̀ high life tó ló ń jẹ́ kí music wọn ó dàbí ṣe dà yẹn torí kò sí music commander tí ò ní sí sequence ń bẹ wọn kàn ṣàdédé lanu kọrin so bàbá ó jẹ́ kí gbogbo ẹ̀ kó yé àwa wípé tó bá gbà báyìí wò gbà báyìí òun ní eré ìjújú yẹn tó jẹ́ style táwa ń play tó jẹ́ pé ọwọ ọwọ ọwọ ọ̀tàkùn ọ̀bà rí. Hmm. dáàdi wọn ní bàbá kọ̀mádà lọ pè yín gbà kan pé kẹjọ kẹ try kẹ wá style tí yín jáde nínú jùjú tẹ̀ ń ṣe nípa torí pé bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn ń pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń fi pọ́n ọ̀nà wọn kọrin yẹn kó dẹ̀ tún jẹ́ kí mákẹ́ẹ̀tì wọn máa tóbi sí pé kẹ́yìn jọ kẹ́ ṣé bó ṣe rí nìyẹn sà. ẹ ó rí bẹ́ẹ̀ ìdí àtìtúmọ̀ ni pé ṣe mọ̀ pé tọmọdé bá mọ wọ́wẹ̀ yóò bá gbàjẹ́ mo ọlọ́run ṣe gbogbo báwọn èèyàn ṣe ń júwe kọ̀mándà fún mi tó bá dàsìkò kan ọmọ ike ọ̀fẹ́ gun èmi náà màá fẹ́ sọ pé jẹ́ kí n rí bàbá yìí rèé ṣùgbọ́n bá a ṣe bí wa wípé tẹríba fọmọdé bọ̀wọ̀ fáwọn alàgbà ọ̀dọ́mọdé bọ̀wọ̀ fáwọn bọ̀wọ̀ fáwọn alàgbà bá a ṣe tọ́ wa tí n bá ti rò pé à ah, lóòótọ́ ni nǹkan báyìí fẹ́ rí báyìí màá tún rò pé n mọ bí n mọ lẹ̀ tí ọmọ làjà mi ní fẹ́ sáré fihàn sí wọn so tí wọ́n bá ti play music kan wọn bá play ẹ̀ lẹ́ni ní miliki ní miliki sport yẹn tí wọ́n bá play ẹ̀ lẹ́ni tó bá dijọ́ kejì àwọn ò gbé jáde ní gbogbo ibi táwọn bá ti ń play ni wọ́n máa pé ah wáyé kì í tún gbé kan jáde lónìí níjọ́ ńgbà tí kọ́mọ́ndà fọ́ọ̀mù orin kan pé ẹgbẹ́ òbí o ire super skelele ẹgbẹ́ òbí ẹgbẹ́ gbajúmọ̀ super skelele miliki làwa lọ. Mm níjọ yẹn bá a ṣe gbọ́ báyìí níbi táwa náà ti play ní Friday akẹ́lọ́ gbé e jáde ní níbẹ̀ ni wọ́n bá ń làwọn yẹn bá ń sọ pé ah nígbà tí kọ́mọ̀dá wa fi kìnìún yẹn ṣe rẹ́kọ́ọ̀dù wọ́n bá ń pẹ́ ah àgbàyà ni bàbá yìí ó ti tún lórin òbí wọn ò mọ̀ pé kìí sórin mi ṣùgbọ́n èmi tí mo mọ̀ pé n gbọ́dọ̀ máa tán ra mi jẹ so kìnìún yẹn àwa náà wá ń gbé tá a bá ti fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù báyìí a fi ṣe rẹ́kọ́ọ̀dù a style commander ní full style commander fi ṣe rẹ́kọ̀dù rẹ́kọ̀dù wa yìí wà ta ìdí àti túmọ̀ ni pé ẹlòmíì tó bá dé ibi tí wọ́n ti ń ta rẹ́kọ̀dù yóò pé à á ń jòlò bí yìí tún jáde kíní kan yọ tó bá ti rí pé òun wo ẹ̀yìn rẹ̀ o tiẹ̀ ti rí là lójú mi tó rí ah, yóò pé à òbẹ́ ni mo pe. Eh, ah, òun náà sì dáná ṣùgbọ́n mo padà bọ̀ mo bá ń padà bọ̀ máa bọ̀ ara bí rẹ́kọ́ọ̀dù ṣe ń di òkúta nìyẹn o àwa náà tún wá ń rò eh, àwa náà tún wá ń rò wípé àbí àṣàṣì ni àwa náà tún fẹ́ máa gbójú àgàn yẹn lé bàbá pé kíni kan ah, tó bí ó ṣe di pé kọ̀mọ́ndà bá pè mí nìyẹn pé òun rí i pé mo ní ìtẹríba àti bọ̀wọ̀ fóun ṣùgbọ́n tóun ọ̀bá sọ kí ní jáde kò dáa òun ò pé kí n má play bí òun lórí stage ṣùgbọ́n kí n blend ẹ̀ tí n bá ti dénú rẹ́kọ̀dù a fi gbogbo ògbà a fi wá báńkìlá lè máa wí. ẹ ẹ rí kankan gbé ilẹ̀. a bá pé kíní kan n kò tiẹ̀ díjọ́ kan lọ play fẹ́ nìkan àbá ní ká máa practice style táwa ń táwa ń fọ́ọ̀mù. there you form. àwọn tó wá rí wa ní pati yẹn ni wọ́n lọ sọ fún ẹni tá a play fún ní ọjọ́ iléyà ńjọ́ ọjọ́ lọ wélérè mi torí kátìkàtì ni àwọn yk tó ní tó ní máa play fún ọ yìí kátìkàtì ni wọ́n ń wí láyé ní jẹta tí mo rí wọn ọjọ́ lọ wélérè mi ah àbá ni àkókò máa ṣe kinní kan a máa play bí òbè níta ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe rẹ́kọ́ọ̀dù a máa wọ ọgbọ́n tá a dá sí so bí a ṣe di ẹni tí ń sàn wá gbogbo ọgbọ́n a wá fẹ́ lọ sí Amẹ́ríkà láti lọ play ṣẹ̀dẹ̀ mọ̀ pé slow tempo ni music ti wà nígbà yẹn àwa ń wá style tí a máa lò àwòrán tí ń rí àwọn ọ̀gá wa King Sunny Adé náà tí tọ́jú pé tí wọ́n bá wọ́n bá dórí stage mákìnnì ẹ máa jó àwọn òyìnbó yẹn aṣọ ẹ máa jó ẹ kíní kan ah, àwa náà bá rò tó dẹ̀ mú wọn. ó sì mú wọn làwa náà bá rò pé ẹja pa ẹ ó dilé onítèmi àtàtà títa bá dọ̀hún abáṣẹ̀ṣe practice àwọn ọmọ ẹgbẹ́ mi torí pé gbogbo ìgbà tá à ń sọ yìí òǹkálùkù wa ń wá tá a fi jọ gà kiri ni àwọn ọmọ ẹgbẹ́ mi tí wọ́n kò lẹ́yìn mi ní seventy nine tí wọ́n lọ bá Dayọ̀ Kújọ rẹ̀ sí eré wọ́n wá ní Dayọ̀ Kújọ rẹ̀ máa ń kọ style kan pé ẹ máa pepe rempe ẹ pepe rempe ẹ máa pepe rempe ẹ pepe rempe wọ́n bá fún wa ní àṣírí yẹn àánú ẹ bá pò pọ̀ mọ́ra wọn. ẹ ṣe lónìí yẹn. àti ẹ ti lò ní nínú rẹ́kọ̀dù a gbé lọ sí Amẹ́ríkà adọ́hùn gbogbo wọn gbà ti wá ẹ máa bèbè rèmpè ẹ bèbè rèmpè adness wọn wọn gbàtà máa. ẹ ṣáà ná sí wọn. gbàtà hmm, fi máa dé báyìí style yẹn ti ó ti mú everybody ṣẹ́gun adéwálé òun náà ti ń kọ́ olóhùn lòun ni ẹni tá a kàn gba kínní yẹn lẹ́nu ẹ̀ tí jẹ́ Dayọ̀ Kújọrẹ̀ òun bá jùlẹ̀ fún wa ọ bá fi yà sí sọ̀kọ́ hmm, ẹ mọ̀ pé ní bọ́jẹ́ tóun bọ́jẹ́ bọ́jẹ́ ti ó gbogbo ẹlẹ́ fún gbogbo wa bàbá kan ó gbogbo ẹlẹ́ fún wò pé nígbà tí commander ti ní ká change system yìí làwọn bá fi fọ́ọ̀mù pèpèrèmpè yẹn àkọ́ ní pèpèrèmpè lẹ́ẹ̀kejì akọ pèpèrèmpè yẹn ó mú everybody àwàlá ni pèpèrèmpè àwàlá ni pèpèrèmpè pèpèrèmpè gbàyè kárí ayé pèpèrèmpè gbàyè kárí ayé mo gbé kí ni ọ̀hún dé pèpèrèmpè ẹ máa jó pèpè réńpè ẹ máa jó àjẹlọ́mbẹ yẹn pèpè réńpè ẹ máa jó a máa tọ́ka sí ọyàn ẹni tá n bá ń bá jó hmm. ọlọ́run sá bá wa ṣe agéènì kìíní yẹn ọlọ́run fi yìn wá o torí pé níbi tí mo ti bẹ̀rẹ̀ sí nígbà ó yá ti lórí rẹ́kọ́ọ̀dù nìyẹn torí rẹ́kọ́ọ̀dù yẹn ta fídíò yẹn ta. àwa lọ sí ẹ̀kejì nígbà tá a wá sí ẹ̀kejì yẹn àwa lọ sí Cameroon láti lọ play on our way coming eh, on our way coming àwa dé Yaoundé níbi bọ́dà yẹn ni àbágbọ́ tí wọ́n ń pe mísíkì kan ní Cameroon music pé Makossa music so I like system yẹn gan ara rẹ́kọ̀dù ń sẹ́mu àwọn rẹ́kọ̀dù yín yí báyìí. abara rẹ́kọ̀dù yẹn la bá wálé ngbà yẹn lèmi ń gbé ngbósòdì. Hmm. ṣẹ̀rọ̀tà àdúgbò tẹ́ gbé lóṣòdì sọ. owó ṣe ní owó ṣe ní lóṣòdì. àwọn náà tán wọn máa folúkọ náà ṣàṣà àwọn náà mọ eh. àwọn àdúgbò yẹn díẹ̀. Ah, owó ṣe ní mo gbé nlé màmí alájà ayọ̀ so àwa dé la bá bẹ̀rẹ̀ sí ní wo play record yẹn akíla ti fẹ́ ṣe tapẹ́ sọ di jùjú báwa náà ṣe wá inherit kí ni yẹn látara kíni táwọn náà fi sọ di makosa wọn kúkú wá sọ wá di baba makosa látìgbà yẹn làwọn fi ń kọrin ẹjọ makosa juju makosa o ẹjọ makosa juju makosa lákùnrin akọrin títí akọrin tó mọ́gbọ́n wá àpèdè títí akọ pépéré ń tásìkò yìí juju makosa ni ẹjọ makosa juju makosa o so tí rojamila bá ti tó bá ti score nígbà yẹn a lọ sí ẹgbẹ́ fídí àṣírà ẹ̀ ibi táwa ti mọ̀ pé bí wọ́n ṣe jó màkósa yẹn òun nìyẹn báwa náà ṣe wá fọ́ọ̀mù tiwa pé ẹ jó màkósa jòjò màkósa bá ṣe. bẹ́ẹ̀ náà ṣe mú pọ̀ nìyẹn. bá ṣe mú pọ̀ nìyẹn bó ṣe dòun dóyè àárọ̀ yìí nìyẹn. ṣe bí bàbá ṣe bí bàbá ṣe tó tí wọ́n tó tó tó tó tí wọ́n gbé wá pàm nígbà yẹn wà rí dáàdi jùjú màkósa nígbà yẹn wà gba ìsà báwo ló ṣe jẹ́ ńgbà àti mo rí i pé even baba Ebenezer Obey Sunday Àwàkẹ́ Àjàó ọwọ́ ilẹ̀ yẹn mi gbà yẹn sà báwo ni inú tí gan ṣe dùn sí gbàgbà tó di pé yes ẹ ti yàrá ìfún gbà yẹn. ẹ ẹ jẹ́ ká fi sẹ́yìn oníṣẹ́ ẹni tó ní tó pàkíyèsí mi pé kí n gbà bí lọ òun máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ lọ́hùn dáadáa dè níyẹn chief commander Ebenezer Obey because rí ilé ayé yìí pé kò tó nǹkan àwọn kálukú dẹ̀ jẹ́ díẹ̀ ń bẹ̀ yọ́ màá lọ náà ni bí wọn ọ̀fọ̀ nìyẹn hàn mí tí n bá mọ̀ lẹ́yìn wọn ń débi tí ń lọ bí n bá dẹ̀ ní débi kankan ní débẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run sá gbógo fọlẹ̀ sá. àdùpẹ́ lọ́wọ́ dáadé ńgbà kan rí ẹ ní ó wá dìgbà kan eh, orin yẹn wá wá wá ní gbogbo ẹ fẹ́ ta kókó bá kan kò wá lọ gerere gbẹ wá dígbó fẹ́ 1984 wá fẹ́ ah ẹni tẹ bá ṣe rẹ tẹ ní rérò ogun ẹkọ ṣàwádìí ẹ wá ní ẹ pé ah ṣe bẹ́ẹ̀ ní ẹ̀gbọ́n kan ní ìsọlọsà pé ẹ wá wò pé ó bá di ọ̀dọ̀ olóògbé Síkàndé Barrister ẹjẹ bá a sọ ìgbà tí nǹkan le ẹ kí ló jẹ́ pé ẹ̀gbọ́n yìí lẹ lọ bá báwo ló ṣe jẹ́ báwo lẹ báwo ni Síkàndé Barrister báwo ló ṣe jẹ́ sí nǹkan lọ. ẹ sẹ́rí ojú ní pé yẹn yálé nígbà mo ti mọ̀ pé gbogbo nǹkan tí mo bá ṣe ni máa já tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹ̀gbọ́n mi alhaji sikiru ayinde barrister sẹ́mọ̀ alhaji jẹ́ ẹnìkan tó jẹ́ pé gbogbo ohun téèyàn bá gbé déwájú ẹ̀ ni máa tẹ́wọ́ gbà ẹ mọ̀ pé fújì àwọn fújì ẹgbẹ́ rẹ̀ alhaji bá rí ọmọ fújì kékeré kan nísìn tí bá ń play bó jẹ́ tòkunbọ̀ lẹ́kọ̀ọ́ ni bó jẹ́ anywhere ẹ mọ̀ mi kíní kan máa bọ̀ lọ́dọ̀ mi kíní kan á fà sọ́dọ̀. So a microphone fún tó bá jẹ́ yẹn one million lọ́ba àlàgbo níjọ́ yẹn wọ́n máa mọ ọmọ yẹn. màá níjọ́ kan pé ah alhaji gbọ́ microphone fún ọmọ kan lánàá tó bá rí ah ọmọ yẹn ọmọ yẹn máa build orúkọ yẹn bí ti gbogbo àwọn onífújì tó wọn tó ń wọlé sálàjì lánìí alhaji wa máa ń ṣe kinní kan fún mi a kí tí n bá wà ní pati òun ẹ lè rí mi lórí stage barista kì í kọrin rí torí juju ní juju jùjú ni pé ẹ lè rẹ fújì jẹ débi pé kẹ́ ẹ máa ṣàròyé látàlẹ́ yìí nígbà yẹn fújì ìgbà yẹn kí wọ́n sì máa jó lọ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ṣàròyé bí ẹ̀ẹ̀mejì àwọn fáǹsì jùjú yóò ti wà bọ́rìn létí wọn wọn ò ní ẹni mọ́ tó ń wí mọ́ tọ́yà alájí bá ti pé àbúrò mi máa ti kíní kan bá ń fún wọn ló wọn ní à máa sọ wọn báyìí sí wọn pé kí wọn mo lè máa jó níwájú wọn kí wọ́n máa náwó fún mi ìdí tí mo fi mọ̀ pé ibi tí mo lè yà lọ nìyẹn aláàjì rẹ máa ń sọ fún mi. ìbólẹ̀ ti mọ̀ wọ́n bá ni àbí. ẹ ṣe rí aláàjì máa ń mọ́nítọ̀ máa ń mọ́nítọ̀ àwọn èèyàn gan nígbà tí mo ti tẹ̀lé kọ́mándà yẹn ni ti mọ̀ pé ah eléyìí ni gbákejì brọ́dà wọn ó dẹ̀ máa ń tọ́jú mi special so ìgbà yẹn tí èmi àti aláàjì ti ta ti mọ́ra wa èmi tó máa ń wá aláàjì lọ mo dẹ̀ máa ń rí i pé aláàjì máa ń finú hàn mí gan kì í pa nǹkan mọ́ fún mi gbogbo àǹkọrinbú yẹn àǹkọrinbú gbá àǹkọrinbáwò yẹn aláàjì aláàjì lọ sọ fún mi pé yẹkínní máa jẹ́ eléré ilé ẹ̀kẹ́ ìbú tòótọ́ bá tẹ̀kẹ́ ìbú bẹ́ẹ̀ ni tó ń bu bó bá ti lọ ẹjọ lọ papọ̀ ni o ó ní sọrí pé mi ì dá ẹni tí bá ń bú mi lóhùn which is true ó ní táwọn ọ̀bájọ́ máa sorógún ó ní kò ní dùn now ó wá dìjọ́ yẹn torí àwa tó jẹ́ pé ta bá ti lọ òde àwa ni eléré tó jẹ́ ìkẹta hmm. tí ń pawó tí kò máa dábàá pawó sọ̀nyà pawó but èmi believe pé mi kẹta tí ń pawó lẹ́yìn wọn all of a sudden gbogbo ẹ̀kan yípo ìgbà kan ẹ̀ dàrú àwa tó ti jẹ́ pé bá a bá lo ìgbà yẹn á pa bíi twelve thousand ẹ̀ dẹ̀ mọ̀ pé twelve thousand náírà èèyàn fẹ́ lè lọ ra helicopter ń bẹ́ ń gbà yẹn. Hmm. níbi tó yẹn tó ní yìí. ah àyè yín kẹ ìgbà tó di pé ìgbà yìí wá yí labadẹni tó ń pa four hundred naira even àti pa two hundred naira lóde rí báwọn bọ́ọ̀sì mi ṣe ni à èyí làwọn máa ṣe ìgbà yẹn kò dẹ̀ easy fún ọmọ eléré kan láti kó lẹ́yìn eléré kan kó sáré bọ́ síbòmí wọ́n sá ń rún mọ́ wọ́n rún mọ́ ń kan ni wọ́n bá pè mí wọ́n ní ọ̀gá ẹ mọ ohun tẹ́sí fáwọn ẹni àmọ̀ǹtà bá ti pa ẹ̀jẹ̀ á máa da sí méjì ni èmi ni wọ́n sanwó mọ́tò tá a fi kó instrumenti èmi ni mo ní irinṣẹ́ o wọ́n bá máa wọ́n bá jẹ́ three hundred naira làbá pa ni wọ́n lè fún mi ní one fifty ń san one hundred naira owó dóńgbòrò tá a fi kó instrumenti wọ́n lè kún fifty naira lọ́wọ́ mi tó mo bá sọ fún àwọn ẹlẹ́gbẹ́ lẹ́yìn mi jọ ẹ mo bá wẹ́ ẹ já máa yí mọ́ lọ bẹ́ẹ̀ bá ń yìmọ̀ yìmọ̀ ni ọba kẹ́ẹ̀dá àárọ̀ ìjọ ìmọ̀ kan ronú mọ́ ni jẹ́ kí n lọ bá ẹ̀gbọ́n mi lé ní sọ̀lọ̀ bó ṣe rí mi báyọ̀ ní àyè kí ni kí ló dé ìdájí téèyàn bá dẹ̀ jáde ní aago mẹ́fà ń gbà yẹn bí ìgbà téèyàn jáde lóru torí wọ́n bá ti ń da aago mẹ́jọ gan ìdájí ni wọ́n máa ń pa aago mẹ́jọ ń gbà yẹn ló bá ní yẹ kí ni kí ló dé mo ní nǹkan báyìí báyìí ẹ̀gbọ́n mi ó ti ṣẹlẹ̀ báyìí báyìí ni òde tá a lọ lónìí ní ànìkan tá a mọ̀ láti play two hundred naira lápá ah alájí ni ẹ gbà mí níwọ̀n tó jẹ́ pé òun wò gẹ́gẹ́ bí pé ó fẹ́ jó òun gan lọ nínú mẹsẹ̀ music alájí bá ní kàn lọ bá ń pè alájí yẹn wá ní Mùsùn alájí yẹn ni máa ń gbàdúrà fún wọn mo gbọ́ pàlàjì yẹn náà ti ṣaláìsí wọ́n bá ní ẹgbẹ́ nìyí jẹ́ kí wọ́n lọ bá ń pe aláàjì wa wọ́n bá pe aláàjì dé mọ́tò wọn five oh five pupa yẹn wọ́n lọ gbé aláàjì wa wọ́n pe aláàjì de, aláàjì bá ní jẹ́ kí ni wọ́n náà fẹ́nu ara ẹ̀ sàrà yíyá rẹ̀ ń bá sọ fún aláàjì bá ní à á sì ké pọ̀ lọ́hùn mo bá mo bá sápè àwọn afáà àfáà yẹn bá ní àwọn méje làwọn máa jókòó àdúrà yẹn pébọ̀t ibi tí n bá ń gbé làwọn máa ṣàdúrà yẹn sí èmi tí mo gbé mùsùlùmí bọ́ sọ n bá rò pé à ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí wọ́n akáṣe ní sọ̀lọ̀ ń bí ní alájí ní àwùsùwìlà ẹ lóòótọ́ àdúrà yìí pọ̀ jù ṣùgbọ́n èmi ò lè ṣe má ṣàdúrà sí ibi tó wà yìí jẹ́ wọn lọ sí sọ́dọ̀ tiẹ̀ náà mo sì ń lo ìrúmà ní pálọ̀ àbáṣá àjòkò ní pálọ̀ yẹn lọ́dún yẹn alájí náà ló fún wọn lówó ẹran àwọn lọ fún wọn lówó àwo nígbà tí ń lówó lọ làbá lọ play thursday dẹ̀ la ṣàdúrà yẹn nígbà tó di ọjọ́ friday àbá saturday ta ní play eré méjìlá dẹ̀ ni anìkan lẹ́yìn gbẹ̀tì lẹ́kọ̀ọ́ adẹ̀nìkan ní sùúrù lérè lálẹ́ eré ẹ̀yìn gbẹ̀tì yẹn apá nǹkan bíi eighteen thousand kọ́ la pa hmm. ẹ wo gáàpù yẹn síra wọn a lọ play sixteen thousand hmm. ìgbà yẹn ẹ̀gbọ́n mi Àwùjá Bello wọ́n ẹ̀sẹ̀ ra hmm. Peugeot five oh five five oh four èlò wọn sì ń ta bodidi Peugeot tíá náà lọ nígbà yẹn six thousand five ni hmm. èmi náà ti wá rò pé bá a ṣe pa owó yìí ẹ̀yin wò káro sixteen pẹ̀lú eighteen papọ̀ sẹ́yìn pé tí mo bá fẹ́ ra píjọ́ọ̀tì yẹn mo lè ra márùn-ún ní iye tí wọ́n ó ṣí àmì mi náà bá le ju à ń dé Mushin market street bẹ́ẹ̀ ni wọ́n ti ń sàmì ọ̀gá mi ah, kìíní kan ò ẹ̀ kìíní. mo ní wọn gbà ọ̀yà ẹṣẹ́ àwọ̀ wa ẹṣẹ́ àìbá ti máa ṣe ẹṣẹ́ àìntútù ṣé mo mọ̀ pé tí n bá máa gbowó hmm. lágbára ògo Ọlọ́run more than sixteen thousand kí n wá ra pijot méjì nù kíní yẹ ẹsẹ̀ jẹ́ thirteen thousand ni three thousand tó dẹ̀ kù ńlẹ̀ a lè nà tán lóṣù kan tọ́ra àtúmọ̀ àròdè mi lọ. níná gidigidi téèyàn ná o. yẹ̀yẹ́ bí wọ́n ṣàṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀mí nìyẹn ọkọ àbúrò mi kan ń bẹ nù wa òun ní lu gángan ó wà lamẹ́ríkà ní sàǹpẹ́ ọ̀gá mi àánà mi ò kíní kan mo ní kó ẹ̀kọ́ sí mu ẹ ṣàkọ́kọ́ sí ẹ bàbá tiẹ̀ wá yípo ẹ̀jẹ̀ gbígbé gbà wọ́n sá bẹ̀ mí jọ yẹn àánú ṣe mí pé nígbà ah, tí ṣe mí nìkan ni mo pawó yìí àṣà padà sí bá a ṣe ṣe à ah, owó lákọ̀ọ́kọ́ ẹni tí wọ́n fún ní two thousand ẹni wọ́n fún three thousand èmi gan bóyá mo gba three thousand lọ́dún yẹn torí lórí one naira báyìí ó ní kọ́bọ̀ tèmi ń gbà ṣùgbọ́n a ṣe ṣe é nìyẹn arẹ́yọ̀ ọ̀gá onílù tó pè mí lọ́dẹ̀ mo ní ẹ ẹ má jẹ ẹ má jẹ ajẹ gbogbo ẹ̀ tán ẹ má jẹ fọ́ lójú bá a ṣe bá bá a ṣe yípo bọ́ síbi tá a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun nìyẹn ẹ wá rí aláàjì tó wá ṣe débi pé ó wá mú mi lẹ́yìn lọ sọ́dọ̀ olúmọ rẹ́kọ̀dù wípé òun fẹ́ káàbùrò òun yọ máa ṣe rẹ́kọ̀dù ní kọ́ńpínì táwọn wà yìí nígbà tí alhaji máa fún wọn ní condition lọ alhaji ní anybody tó bá ra rẹ́kọ̀dù òun méjìlá tí ó bá ti lè ra rẹ́kọ̀dù àbúrò òun mẹ́fà kọ́ ọ mẹ́ta fún condition tó gbé company olúmọ nìyẹn alhaji wàhídì olúmọ ní à rẹ́kọ̀dù ẹ̀ ò ní mú foni tí ọba mú foni wọn fi lẹ̀ n kò sí kúkú jẹ́rìí ara ẹ̀ pé tọ́ àwa tó ti jẹ́ pé mo ti gba mo ti gba hundred naira ní royalty ní deka rí hundred naira ní royalty ní deka nígbà yẹn tó aba aba alhaji bá ṣe rẹ́kọ́ọ̀dù làwọn náà bá ṣe rẹ́kọ́ọ̀dù tẹ̀lé rẹ́kọ́ọ̀dù wa bá ta ah! àwọn bọ́ìsì ń kó ṣeré ńgbà yẹn ọ̀gá mi sì ní gbogbo wọn aṣáṣe rẹ́kọ́ọ̀dù ní ó ń dáa. Olúmọ recording company ọba àsẹ́yìn wa nígbà yẹn àsẹ́yìn ọba wa ẹ̀gbọ́n mi Moshood Sanlálé Adéyẹrí òun la fi rẹ́kọ̀dù yẹn kì ojúmọmọ́ ìlà Adéyẹrí àkùkọ ojúmọmọ́ ìlà mòròyè àkùkọ tọ́píìkì rẹ́kọ̀dù yẹn àṣàṣe rẹ́kọ́ọ̀dù yẹn rẹ́kọ́ọ̀dù yẹn tà á bá rò pé àwa náà ni làwọn boys mi bá bẹ̀rẹ̀ sí ní lò gbéraga àdẹ̀sẹ̀ tún fẹ́ lọ play ní London wọ́n sá fún eh, Alhaji Waheed Olúmọ recording company wọ́n sá fún ní condition pé bí ọba lè ra káà kọ̀ọ̀kan fún gbogbo wa àwa bíi twenty four ìpè kó ra káà kan fún wa kó wá fi pàdé wa ní airport bó ṣe ṣe fáwọn Délé Abíọ́dún àníṣe rẹ́kọ̀dù London ẹ̀ mọ́ sáwọn òkúkú mọ ohun tó ń lù fún romi èmi sì ń sọ fún wọn èmi sì kéré ju gbogbo wọn lọ ń sọ fún wọn pé ẹ̀yin bọ̀dá yẹn má jáse báyìí àwa náà mà kọ nǹkan báyìí ni máa ń ṣẹlẹ̀ wọ́n nírọ́ gbogbo agbábọ́ rẹ́kọ́dù àwọn ọ̀tà rẹ́kọ́dù táwọn ń gbọ́ nígbà táwọn ń gbọ́ láwò ọlọ́dà bàtà sì kọjá yìí ara wa ni ni tó yẹ di pé a kò lọ́dọ̀ olúmọ bá ń ṣe tún bá kí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bí aláàjì ṣe tó ń rí solution fún mi báyìí ọkàn tó pè mí náà ni máa bọ̀ lọ́dọ̀ goluwa hmm, goluwa kìtàn òun ló tún mú mi dé ọ̀dọ̀ bàbá Fọlábí ògoluwa ibẹ̀ ni mo ti wá ń gba owó dáadáa ní owó rẹ́kọ̀dù kó tó di pé breakdown tún dé láàrin wọn àti ẹ̀gbọ́n mi kẹ́mi náà tó wá di tọ̀ bí bàbá bá kú bàbá ní kú báwa náà ṣe bára wa ní pọ̀nrin condition tá a wà lé nìyí. nígbà tẹ gbọ́ ń pa ètò àdìpọ́ ẹ gbọ́ pé bàbá tọkù yẹn bá wọn ni pé àwọn fídíò wọn kan ó wọ̀ yín lára gan-an nígbà tẹ gbọ́ gbọ́ ní bàbá síkúrò ti ti dolóògbé. ẹ ṣe mọ̀ pé kó tó di pọ́n okú yẹn ni wọ́n ti ń gbé rúmọ̀ pé okú lónìí okú lọ́la nkankan kò tiẹ̀ kọ́kọ́ jẹ́ nkankan sí mi ṣùgbọ́n tẹkinọ́lọ́jì tó dé ní àsìkò yìí ẹni tó kọ́kọ́ sọ fún mi obìnrin ni wọn ò mọ̀ pé pé bí ó ṣe rí lára mi nìyẹn mo wà nínú yàrá mi lọ́kàn pè mí lórí fóònù pé yẹ kí ni ó dẹ pẹ̀lẹ́ tẹ̀gbọ́n ẹ̀ yé ọmọ ẹlẹ́gbọ́n mi o ọba ní ẹ̀ẹ́n àbí ta lòun ń pè rí mo ní à ta ni ìwọ fẹ́ pè ó ní à dákun má bínú ìwọ kọ́ lòun fẹ́ pè ẹ̀ẹ́kẹ́nìkan ó yí ni o nígbà tí ètò àrùn ìṣẹ́jú mẹ́ta ó ti hàn lórí fóònù pé Defoe jí kíní kan legend in Africa has passed on kíní kan ah hehe àbí èwo leléyìí lóòótọ́ mo sì bẹ̀rẹ̀ sí ní mo kọ́kọ́ pe Alhaji Buhari mo kí wọn mo rí i pé Alhaji náà ò gbọ́ nǹkan kan hmm. torí pé tí Alhaji bá gbọ́ láti ibì kan nígbọ̀nyàn ọlọ́mọ ajé nǹkan mi ni ọ̀sẹ̀lẹ̀ n bá pe ẹ̀ẹ́. Wàsíù Àyìndé mo ní Wàsíù ń bó lọ wà mo ní kí ló gbọ́ pé ó ṣẹlẹ̀ sí bọ̀dà mo ní bọ̀dà wò mo ní aláàjì ó ní àwọn ọgbọ́n kankan o mo ní dákun torí ọlọ́run pé aláàjì Buhari ọlọ́tọ̀ mo ní torí àwọn ló lè mọ̀ jù wá lọ ah, ó ní pè ó ní òun lọ sí ọ̀fà òun lọ plane nísìnyí òun sá mọ̀ bí mo ṣe lè pe aláàjì but kò pẹ́ ní gbogbo kínní yẹn ló ń jáde lórí Facebook bó ṣe di ohun tí gbogbo yẹn gbọ́ nìyẹn but ọjọ́ yẹn eh, wọ́n máa ń sọ pé ọ̀run ìbàṣàjò máa bá ẹ lọ ọ̀run ìbàṣàjò máa bá ẹ lọ tó bá jẹ́ pé ọ̀run bá jẹ́ bí àjò téèyàn ó lè sìn yẹn débì kan téèyàn padà ní ìbá fẹ́ lè sin aláàjì lọ so ìjọ yẹn ṣe rí ni àkásá gbàgbé ẹ̀ ògbọ́n lágbára ògo ọlọ́run ọdún mẹ́wàá ń bọ̀ ìjọ hmm. yẹn náà ní bí àná yìí. bàbá mo fẹ́ ka sọ̀rọ̀ ń pa àwọn eléré jùjú tí wọ́n wà ń gbà ẹ ti dárúkọ bíi mẹ́rin dárúkọ ọba ọ̀dà ẹ̀kú ìjọ rẹ̀ eh, prince délé ẹ jọ ẹ bá wa sọ àsìkò yẹn nǹkan méjì mẹ́ta tẹ́ bá ẹ ti sọ̀rọ̀ díẹ̀ nípa Àbáwádáyọ̀ Kújọ́rẹ́ àti pé àwọn oníjùjú wo lọ́tún wà ń gbà yẹn sà mo fẹ́ kẹ́ gbé àwọ̀ áńgù yẹn díẹ̀. Mm, tẹ́rí láwọn tàjọ jẹ́gbẹ́ àbí mm. tí ń jẹ́ Sashina Peter náà gẹ́gẹ́ bí ọ̀gá mo rí Dayọ̀ mo rí ọ̀gá wa Délé Abíọ́dún mo rí eh, eh, Opio champion Kúnlé Opio. láti prince print Adékúnlé ń kọ́. àwọn ọ̀gá wa ni wọ́n yẹn àwọn jimújìnà sílẹ̀ hmm. ọ̀gá wa. láti ta ló ṣeré lẹ́yìn lábẹ́ Peter Adékúnlé Shina Peters. Shina Peters àti Ṣẹ́gun Adéwálé eh. so Àwùjá Bello ẹ̀gbọ́n mi nìyẹn ṣùgbọ́n in music wọ́n jù mí lọ wọ́n bẹ̀rẹ̀ music jù before me ṣùgbọ́n ní level tá à ń jọ ń gbá àjọ ń gbá level kan náà ni a ríra wa gẹ́gẹ́ bí the same category nínú music ṣùgbọ́n eh, on experience of music wọn kì í ṣẹgbẹ́ mi hmm. wọ́n wà before me wọ́n dẹ̀ tún rírí rẹ̀ ayé ndí music jù mí lọ so àwọn oníjùjú tá a jọ wà ń gbà yẹn àwọn bíi Mèyọ́ Afọlábí àwọn Sagini eh, àpọ̀ náà. oníkàlùkù dẹ̀ ń ṣe tiẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àbá ń sọ ń pọ̀ wọn Délé Táíwò nǹkan kan wọn yẹn ṣe. Eh, ẹ Délé Táíwò sẹ́rí gbogbo gbogbo tẹ́dà bá ń ṣe tó bá jẹ́ pé lọ́mọdé lọ wà tó lọ́hùn fi kẹ́ ọ ẹ jẹ́ kádẹ́bà yín lọ́run lógo gbogbo àwọn délé Táíwò. Eh, láti eh, ẹ̀gbọ́n olúfàjẹmírókùn ńkọ́. Eh, olúfàjẹmírókùn ọ̀rẹ́ wa àwọn tájọ jẹ́ kìnìún tájọ lè sọ pé àfojúwe náà àsìkò yẹn àwọn nìyẹn gbogbo àwọn ọmọ wa délé Táíwò àbúrò wa délé Táíwò gbogbo wọn yẹn àbúrò ni wọ́n jẹ́ sí wa ṣùgbọ́n ńgbà tí alùbáríkà bá ti wà nù sẹ́yìn máa yà balẹ̀ èrò. E ọmọ mi yìí nísìn. ọba orin ọba ìlú o ọba orin ọba ìlú o adé ìlú apẹ lórí mi adé ìlú apẹ lórí mi màá tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. If you want to dance, come along with me. If you want some fun, come along with me. Professor, play your sweet music for us.